ìjọ kan ọkùnrin kan rà á nọmọ méjì ẹ ọmọdé ẹ lọ́dọ̀ ọpẹ́ wọn á mú ogún téhùn kóhùn ọpẹ́ wọn ti pín ogún kọ́ wọn ní kejìjì á hàn pẹ̀lú àyìn ẹ ọmọdé kó ogún tẹ ara ṣe ń bí mìíní. òde bẹ́ẹ̀ á ná ewu ẹ̀hìnàkúnà òòrà ẹmu á ra ọṣẹ oríṣiríṣi améwé ẹ̀wọ̀n àmúdálé améwé àná hé ọ̀nà burúburú wọn pé òmú ewé ẹ̀wọ̀n àná tán pé ìyàn dé ebi tẹ́ ìpa òkálẹ̀ agbára ní ẹnìkan níbẹ̀ ìfun ti bóyá wàrí ń jẹjẹ lọ́dọ̀ ẹ. ọkùnrin yẹn ń hàn ya a ò gbọ́ a ń tẹ ìtọ́jú ẹlẹ́dẹ̀ ń wò ń. a kàn ń mú ọmọ ìtóbi-tóbi ebi pa ọmọ ìtóbi-tóbi òtẹ́ ìkábàámọ̀ òfẹ́ ń jẹ ẹlẹ́dẹ̀ ń jẹ lẹ́mú ń jẹ ẹlẹ́dẹ̀ kò á dò rí ń jẹ ẹlẹ́dẹ̀ jẹ. àsìkò tẹ́hìn ronú tán òháré ń ra ẹ àìbẹ́ ọpẹ́ òun ní ọmọ ọ̀dọ̀ yeyeye ọ̀hún rí jẹjẹ ṣákárá bẹ́ẹ̀ ṣe wù wọ́n àádọ́pẹ́ jẹṣẹ́ kú tó jókòó ibi tá à ń kú nínú ebi àwọn àkùkù kálẹ̀ ọ̀hárọ̀dọ̀ ọpẹ́ òun àwọn àárẹ̀ òun ọ̀hán bàbá òtíṣẹ́ ọlọ́run àtúnṣe ìwọ náà bẹ̀ṣù má dòtú ṣíṣe ẹni wọ̀ ẹ́ pọ̀ mọ́ ẹ àmọ́ okun wọ́ṣàmùmíṣọmọdọ̀ ọ̀hán kálẹ̀ láṣìǹbẹ̀rẹ̀ akóhọ̀dọ̀ pẹ́ tètè tọ́. bó ṣe pẹ́ yọ lókòkó ọpẹ́ ti rí i àánú ẹ̀ ṣe ọpẹ́ òhèrè arìn kò. a o ọmọ mi kẹ́yìn ọmọ mi dé. òdọ́dọ̀ ẹ ara mọ́ra amọ́ ra wo. a o ọmọ mi kẹ́yìn ọmọ ká ti jọ́. ẹ bàbá a o tàmọ́ pé yé àwọn mi tàmọ́ pé àwọn mi. bàbá mo ti ṣe ọlọ́run àwọn tún ṣẹ́ wọ̀ má dòtú ṣíṣe ẹ náà bá a pọ̀ mọ́ ẹ àmọ́ okun wọ́n mú sọmọ́dọ̀ ẹ ọ̀pẹ́ ti dáhùn aye ŋɔ mɔ dɔ ŋɔe. dam hire o ma ṣe huwa nikanika o ma wu ọmọ mi bá ṣe ọmú bàtà bọ̀ àti òrùka ọmọ ní ọwọ́ ọmọ ẹran láì lílaníká bá ṣe ọpá ahọ́n ṣe àríyá ẹ ẹṣẹ bá ọmọ mi ti kú ní gbogbo àmọ́ gbóròyìn ẹ ti jí ẹ ti nu àmọ́ mè fún. inú gbogbo wọn dún pé ọ̀ṣayọ. ọmọ mi tó sọnù. olùkùnmi jésù kèpítàn amújẹranra bọ́lá ń ṣe fẹ́ra tó efe ara ẹlẹ́ṣẹ̀ apádáradọ̀ ọ̀hún àdábì ọmọ onínàkúnà tinú tàn olúkúlùkù wa rìn pọnà ewu bá ṣe tó jẹ ẹlẹ́ṣẹ̀ tibẹ́tibẹ́ ọlọ́run pẹ́ fẹ́ràn ra oko ọmọ onínàkúnà ìrònúpúadà tápadà délé ọpẹ́ ẹ̀gbà tayọ̀tayọ̀ bẹ́ẹ̀ náà kọ́ lọ́n ṣe fẹ́ apádáradọ̀ ọ̀hún jeribẹ́kẹ̀ ti ran jésù kristi ráyé wọn agbára lá jésù apìdìṣẹ́ ṣùgbọ́n eku léwogi àgbélébù jèyí tẹ́ṣẹ̀ ti ra ètí bàbá gbá yàrá jẹ ara hàn tún ní láti jìyà nípa bẹ́ẹ̀ alátìjẹ ẹ̀ṣẹ̀ rahí àgbà jésù kristi gbọ́ àbá ṣe bẹ́ẹ̀ agbára kó nínú ìyà yẹn aláyìn ikú.